gbogbo abiyama tí ń bẹ ń kalẹ̀ ká tún ní aláhùnmá sọ́lì ala sayyidina muhammad wàlà alihi wàsà abihi wasalim asalatu ẹlẹ́ẹ̀kejì alájàwa tèmínú sọ́sẹ̀t gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ nú ayé ọlọ́mọdé ọwọ́nú gbèsè ayé ẹ̀ gbogbo abiyama ká tún ní aláhùnmá sọ́lì ala muhammad. Ala وعلى آله وصحبه وسلم alájà mẹsítúrà àárọ̀ àtọ̀sán àtàlẹ́ ọlọ́mọ dàrú ma lọ́wọ́ gbọ́ alápapọ̀ ẹja dìde lórí ẹsẹ̀ wa subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar allahu akbar. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم سبحان الله ولا حمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله ولا حمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله الجل الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ضالين آمين يلا آمين كن فيكون آمين سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين alájà wa aziza ibrahim aderomu ẹ òun ni òun ni alájà wa aziza adẹrùnmu àti alhaji wa ibrahim suleiman ọlọ́run ṣe wọn pẹ̀lẹ́ mi lónìí gòkè gòkè gòkè wà á wá gbé kuraani yẹn sọ́wọ́ ọ̀tún ẹ̀hún gbé sọ́wọ́ ọ̀tún masha allah wà wá fi ọwọ́ sí ó fi mú kuraani dání ó fi mú microphone dání bisimilah. الله وبركاته اسمي عبد عزيزة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيام محدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا kò sí ohun tí egun yàn láyé eh. ohun náà máa gun àwọn ọmọ nìyá sí jọ mi ẹ dákun ẹni bá fẹ́ kí ọmọ tiẹ̀ náà kó ní àlùbáríkà ju tẹgbẹ́ lọ kó nìkan wá san wà lùkúránì lẹ́gbẹ̀ẹ́. kòríyànù ní máa kà ó. ẹ o kúránì. kòríyànù ní máa kà ó. bẹ́ẹ̀ bá mọ aláàtì oore àti iyì tí ń bẹ fún lùkúránì. kòríyànù ní máa kà ó. máa jó a máa jó sálùkúránì lọ. kòríyànù ní máa kà ó. bẹ́ẹ̀ lẹ́gbọ̀n ń ṣẹ́gbọ́n polówó ṣe ti ti wá o ẹ ò orí àánú ní bàtà o. UNA akọrin ni Umuhiyasi Aisha Adeleke níwájú làwa máa wà a ò máa níjàbọ̀ kò máa ṣẹ̀yà káyà tí yóò ṣe bí ọkìn nígbó. ọ̀pá sùn fi sún mọ́ Kábíyèsí sọ̀rọ̀ yìí o bàbá wa Fúlàní Àmọ̀kẹ́ Àmọ̀kẹ́ oní inú rẹ̀. alájà mi sọ̀rọ̀ ayọ̀kànfẹ́ kábírù yẹn nílé ayọ̀kànfẹ́ lamẹ́ríkà yìí o ga jù ẹ̀dẹ̀ ń jẹ́ kórìí mi máa wú ọlá lóní kémi kan ti lọ́kọ̀ àjìká bí ọlá. alájà mi ìṣúra o. tèmi ni sọ́sẹ̀ sáńgbèrè gángan o. àlékún àlùbáríkà látọrọ fún bá wípé mi ìṣúra tó ń gbèrè gángan. àlékún àlùbáríkà látọrọ fún. mi mi síra ẹ̀ ṣe mo dúpẹ́ dúpẹ́ akọ́là fọ́mọ olórin alájà bíjẹ́ àyàbọ̀ ọ̀làjì àyàbọ̀ ọ̀bọ̀ olówó ọmọ yìí àti lọ́ọ̀kì ẹ̀ àjìká bíi ọlá àyà ọ̀gá wa ni àyà asalad àtùgbàgbé oníkọyìn lọ́lá oníṣẹ́ ńlá ó yá pàrọ̀nù tí máa bọ̀bọ̀ ságbó wágbóhùn bó ṣe ń sẹ́ àtẹ̀gbẹ́ tó dúró nílùú Ọ̀ṣun ìyẹn lágbo àìṣá o àjìká àbí ọlá. tèmi ní sọ́ọ̀sẹ̀ lóko àjọ kàláwùsá ti máa ṣe tún wa ká. Kawana náà máa hùwà tí ó dá ká ara wa. lóko àjọ kàláwùsà tí wọ́n ṣe dún wa ká. káwa náà tèmi ni success tèmi ni success tèmi ni success ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tààrà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o Allah ni success kájọ wí ara tèmi ní success ọlọ́run gbà. ẹ fún mi ọba tààlà yàrá mistura tẹ́ ń gbére kẹ́ńkẹ́ àlékún àlùbáríkà la tọrọ fún. tẹ̀lé ni sọ́sẹ̀ sàǹdẹ̀lẹ̀ rẹ̀ gàdẹ̀ àlékún àlùbáríkà la tọrọ fún. èmi. sura tẹ́ngẹ́tẹ́ng àlékún àlùbáríkà la tọrọ fún. tèmi ni sọ́sẹ̀ sàǹdẹ̀lẹ̀ gàdẹ̀. Mariam sọ pé ta ló máa ń ṣoríire èmi àṣoríire. ta ló máa ń ṣoríire nínú ọdún wo nínú ọdún wo nínú oṣù wo ní wákàtí wo ní wákàtí wo. máa yá ìgbà olómi ni ó máa yá. ìgbà olómi ni ó mi àkókò wájú rashidi mi báyìí ń ṣètọ́jú adébọ́lá adébọ́lá kò ní adé alájà káfíńlá tún mi. sókiri ni. yóò máa ya sókiri. bọ́lùwà ti fẹ́ lọ lọ́hùn ṣe sọ̀rọ̀ mi. bọ́lùwà ti fẹ́ lọ lọ́hùn ṣe sọ̀rọ̀ mi. ẹ má wulẹ̀ sáré ká ẹ má wulẹ̀ bínú lásán ẹ gbà fọ́ lọ́hùn wọn bá. bọ́lùwà ti fẹ́ lọ lọ́hùn ṣe sọ̀rọ̀ mi ọ̀nà lára ni òkú náà mọ̀ rárá o. arẹwà bá pípa tá a jòlóde èmi àgbòwò wálé. mo ní ọ̀nà láwárin òkú náà mọ̀ kọ́ rárá o. bá pípa tá a jòlóde màá wálé. nítorí bí a bá lọ́kọ̀ lè ní ibẹ̀ máa bá a dé mọ́ ajárẹwà mi ò ṣe dúró dé síbi kan nínú aláre mọ́. onígbàgbọ́ ti ní sàòtì òtìrí iṣẹ́ mu irinṣẹ́ ń bẹ lọ́dọ̀ mi mi ò wá ká rárá. fọgbọ́n máa kíyèsí kò mí fínà tó bá fẹ́ sọ ohun tí àrẹwà sọ wàá ṣiṣẹ́ gbárí jẹ́ kí mi sọ ohun tí wọ́n sọ wàá sọ pé òun kọ́ mọ́ o ọ̀rẹ́ wa rí kádàrá làwa kò lè jọra wọn. bàmí gbígbádùn àmì musfildin. orí mi láyé làwa wáyé bàbá mi musfildin. Baba kan ló ń bí ọ̀sàyè àti màmá kan bàbá mọ́sírúdínì ṣùgbọ́n tọmọ náà báyé tán àdọ́mọ gbogbo ayé tẹ́ ẹ bá rọmọ alálùbáríkà ó lé ní bàbá bíi igba ìyá bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n alùbáríkà yìí ó hàn lára mi sọ àdèrò mu àyà ṣáfá bami sulaimon oh, adéròmù misura kọlá wa pèsè oh, ẹ̀yin gangan ni àṣeyọrí misura oh, lára ọmọ misura làwọn ti rìn kọlọmbà mi dá lóhùn ìyàwó àṣàfà. tó bá tún pè mí kí n wá kọrin orin ọmọ ní máa wá ba ẹ̀kọ́ mi sóra kó ṣá mi. So, mo fi bàbá mi mú súrúdì kí gbogbo sọ àlàlùfà pátápátá. afáàmì àlẹ́ akínní ẹnu mi dá mo kọ́ ṣàmù ṣàmù mẹ́rin jẹ lédè ìjìnlẹ̀ mo gbọ́ Yorùbá ó mi gan ni. balẹ̀ rẹ̀ kí ọba ń bẹ láàrin wa Adékúnlé mo lẹ́nu mi dá o mo kọ́ ṣàmù ṣàmù mìíràn jẹ́ lédè ìjìnlẹ̀ mo gbọ́ Yorùbá yé mi gan ni àgbà ní Yorùbá ó pẹ̀lú àkàwé ọ̀rọ̀ àgbékalẹ̀ wọn wọ́n lè gbé wa lóore torí àgbọ́yé wá pa kan bí àlọ́ mo la gbé kalẹ̀ wọn ò tún lè gbé wa lóore ni. olórí Islam tó bẹ̀ níkàlẹ̀ pátápátá bẹ́ẹ̀ látòrí ìdíwànù láìmí dé súnmọ́ rídọ́ ọ̀gá òjẹ́ ta lè ṣùmọ́ o ìgbà tó owó ti dé wọ́n ti di rídọ́ bó ṣe máa ń rí náà nù olólùfẹ́ mi MTN I love you so much o. Oh. Oríyọmí Kẹ́hìndé mi ọmọ mi ìjìnlẹ̀ ò ṣe. ṣé wà á búra agbájá àfa ni wọn àfa olówó ráìdù ni dúró síbẹ̀ yẹn torí àwọn tó máa náwó pé tí ń bá dúró síbẹ̀ wọn ni wàá náwó mo lé mi kọ́ ọ̀nà láwárin òkun náà máa kọ́ rárá tá a bá pé gba tá a jó lóde èmi àgbowó wálé. òní kọ́ òní kọ́ láyé kò lè jà mí láyà mọ́ òní kọ́. afá mi o. jẹ́ n gbọ́dọ̀ alufulani olólùfẹ́ bàbá mi bàbá ń bá ríjà mi bọ́lájí mi yà ládìyó. wọ́n lẹ́yìn lẹ́yìn sàlfúlání àti ìfẹ́ káwa náwó tó bá ti wù mí kẹ́ wá náwó èmi fún mi ni wọ́n wá pè ní gbọ̀ngàn. ọ̀dọ̀ alámọ̀kẹ́ mi lára yé o. ẹ̀pẹ́ mi sọ́ra kí n gbọ́. mi ṣàfà mi sọ́ra ṣòǹgbọ́. mi sọ́ra. mi sọ́ra ṣòǹgbọ́. mi sọ́ra. olólùfẹ́ mi mi sọ́ra ṣòǹgbọ́. ó ní kíní ọpẹ́ ní fọlọ́run lókè ọba tó dá wa dáadáa gbogbo ilé ọ̀dá ó jẹ́ kí wà dáadáa máa fi yan fanda ṣòkòrò àlè láì àlá máa mú dá. gbogbo ohun tí ọlọ́run fún mi lèmi ó sì fi mú rè owó fọlá mi owó fowó mi àdúgbò fún olóore ọ̀gá olóore alájà dèrò mú òun kò dá mi ládàá tẹ́lẹ̀ o gẹ́gẹ́ bí ẹranko nínú ọ̀nà ìkókò kí n máa wá jẹ kókò kò dá mi lẹ́yìn oko. Eh. oríire máa ń bẹ̀rẹ̀ ṣẹ̀dá lọ́jọ́ kan o. rísíwá jákòrí ire bẹ̀rẹ̀ sí mi lọ́wọ́ kan orí bú máa ń bẹ̀rẹ̀ sẹ́dá lọ́jọ́ kan o má bẹ̀rẹ̀ lórí lọ́jọ́ kan. Adébọ́lá Ráṣídì àfáàmì ni o àbúrò àgbàjà Ráṣídì Adébọ́lá mo kí o. mutariu àfijọ́ alálùfà tó ti rí towó ṣe. abúrágbájà àfijọ́ alálùfà tó ti rí towó ṣe. Lájíbọ́lá Yusufu àwọn ló ń sanwó mi. Lájíbọ́lá Yusufu àwọn ló ń sanwó mi ẹ ò mà nípa àdánù o ẹ ṣàmì àdúrà o. Bọ́lá Yusufu olólùfẹ́ àrẹwà mo mà ń dúpẹ́ gbọ́. àbúrò àgbájá wọ́n sanwó mi ìṣura àfijù alálùfáà ni ẹ ṣe o. kò sí jọ́ta jíta òre èèyàn ènìyàn fẹ́ rí làfẹ́ ni èèwọ̀n lẹ̀ pọ̀ láròyé gan-an but orin láyé yàn láàyò àbúragbájá àwọn tó tán sí mi lára o wá sọ pọ́pọ́ ti kàgàgà orin ó ti jẹ́ ká mọ music tó bá jẹ tó. kánsìlì ìlànà yìí ni kánsù àbúragbájá ló wà fáìnà wo sanwó àṣìṣe ìgbọdọ. ìbànújẹ́ oníkọyìn ẹni fọta ṣọrẹ o wọn lánà bí ìṣẹlá. gbogbo àwọn olórin tá a wà níjókòó gbogbo yẹn pátápátá la kí. lákó láti bá àdàlẹ̀ máa rí fa kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wá. ojú ọ̀run táyọ̀ fòlà ìfapá kanra wọn. ṣùgbọ́n ní tó níwáwò ò ní fẹ́ fọ́ ẹni tó bá nírú aṣọ onífẹ́ fàáyà. sẹ́ni tó fẹ́ gùn lẹ́mìí ṣó gbọ́dọ̀ máa lẹ́nìkan ò ní pẹ́ kú ẹni tó bá rò kúrò mí o ó fi ṣeré ni ó mọ̀ ọmọ ni mistake ni ohun tó wà á kú tìrantìran togotogo ni. olórin kan sọ fún mi olórùn mi ò ní pẹ́ wọlé ó mi ò ní pẹ́ wọ̀ o ó ládàá tí mo jòkó lé ẹnìkan ló jókòó síbẹ̀ lánàá orí ẹ̀ kì í máa náwó jẹ́ kí n máa fèsì ẹni tó lọ̀rọ̀ mi ń bẹ ní ìkàlẹ̀ mi ò ní dárúkọ ni mo lẹ́nu mi dá mo kọ́ ṣàmù ṣàmù mẹ́ràn jẹ́ tí n bá dìde kó o sọ kótókótó. bá lórí èkì olólùfẹ́ mi dandan ni akéwéjẹ lára rọ mi èèyàn ṣeun

sí ẹ lówó yẹn torí pé wọ́n sọ̀rọ̀ òrùn níjẹta o jẹ́ ń ṣàlàyé kó yẹ ayabalẹ̀ mi mojísọ́lá mojísọ́lá olórùka ẹ kú náwó ọjọ́ lọ́jọ́ yọ ń awọ o èmi ló ń bá wí òrùn awọ o ẹ bá ọjọ́ yọ ń bì ọjọ́ tó wọ́ níbì kan ó ti yọ o níbòmí fún wọn òórùn wọ̀ ń bì kan ó ti yọ o níbòmí fún wọn wọ́n sọ̀rọ̀ òórùn níjẹta lẹ́ni àwòsọ lọ́la o Saoty Òkú onígbà o títí ayérayé mi o àtúrògbò rẹ̀ kì í. akérògùn ládàá tí mo jòkó ẹ̀ o ẹnìkan ló dìde mọ́ o mo wá fèsì sínú ìgbéyàwó mo sọ fún pé ayé ẹni tó kúrò lánà o olórin elérókè kò ṣe wá gbé wọ́n síbẹ̀ o ẹnu ló ń pa yín lọ àǹtí ẹnìkan ò kúrò fèmí o àdàtọ̀ ló ń kàn fún mi ni mo gbé wá jókòó lọ́tọ̀ ẹnìkan ò sí ń bẹ́ tẹ́lẹ̀ o. ẹnìkan ò sí ń bẹ̀sẹ̀ lẹ̀ o sórí pé ògo tèmi different ó yàtọ̀ sí tẹni tó rò pókù ń bẹ lánàá o ò mọ tí mo ń forin ṣe ni o ò mọ ibi tí wọ́n ti ń bá mi. kó mẹ́ẹ̀ erémọdún ni jàre ẹni tó ní wà ò ní fẹ́ fọ́. ó ṣeun ọ̀tá ń bọ̀ wá dọ̀rẹ́ wa ọ̀tá ń bọ̀ wá dọ̀rẹ́ wa tọ́lọ́run bá ṣe òótọ́ táró bó ṣeré ọ̀tá ń ọmọ táyé bí ọ̀tá ń bọ̀ báwo lẹ ṣe fẹ́ ṣe iná ní indọ́sírì tàwa yìí dúpẹ́ sí ẹ ọ̀tá ń bọ̀ wádọ̀ rẹ̀ wá ọ̀tá ń bọ̀ mo gbé yìí ooo Saoty nọmba one tí mo gbé yìí o champion tí mo gbé yìí o àbákúdá lẹ́ni o tó bàjẹ́ tó lóore Saoty láyé ń sọ professor emeritus ní alópẹ́ láolóbá àti tiwa. basira táyìbá mubaraka ọlọ́run mo dúpẹ́. alhamdulilayi hamudan kasira táyìbá mubaraka ọlọ́run mo dúpẹ́. ìwọ tó bá mọ̀ pápá yẹ jẹ́ kí n rán wọn èlò gbogbo ọlọ́pẹ́. kò wá ọwọ́ sọ́lá ọba kó sópin. táyìbá mo bá ara ká ọlọ́run mo dúpẹ́. alihamdulilayi hamuda kasiro táyìbá mo bá ká ọlọ́run mo dúpẹ́. ò sí láyé yìí nira. ọgbọ́n kọ́mọ ọgbọ́n ìmọ̀ mi kò débẹ̀ rárá. òun ẹ nínú ọlá àtògo ẹ ló fi sọ pé kí n wà láyé. àwọn kan sálà àjọsùn tí wọn ò jí sáyé mọ́. béèyàn bá wà ronú jinlẹ̀ ó yẹ kó o máa dúpẹ́ jọ́sùn tí wọn kò jí sáyé mọ́ béèyàn bá wà ronú jinlẹ̀ ó yẹ kó wá dúpẹ́ alihamdulilayi hamuda tẹ̀sí mistura tayiba mubaraka ọlọ́run. gbogbo ẹ̀yin jama lọ́kùnrin lóbìnrin salamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. alájà mistura alájà wa mistura tèmi ni sussex ẹ̀yin là ń dúró de wáyé ìjókòó yìí ó tóbi púpọ̀ ó kẹnu púpọ̀ mo bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi báyìí mo fẹ́ kánjọ mọ ìyàwó pọ̀ ni gòkè alájà wa mistura tèmi ni success làwa bá dúpẹ́ alájà làwa bá yọ̀ alájì wa dámi lọ́lẹ́sì ọgbà mi láyè níjọ́ tàlájà mistura yìí jáde ọ̀pọ̀lọpọ̀ olórin ló bá ń wájú ọ̀pọ̀lọpọ̀ ní sínìọ̀ ẹ̀ níjọ́ náà lọ́hùn àmọ́ lè ní kọ́dà nínú àwọn tó bá ń wájú náà olúwa tún wá tún fẹ́ sọ ẹ́ dọ̀gá wọn àmọye olórin tọ́jẹ́ wípé tàlájà mistura bá fẹ́ wo agbo yóò tún fi fílẹ̀sì alájà mistura wọlé gbogbo téèyàn bá fẹ́ jẹ́ láyé kéèyàn wo orúkọ tó fẹ́ jẹ́ torí téèyàn bá ń jẹ́ yóò padà lápá nínú ìṣẹ̀mí rẹ̀ níjọ́ iwájú nígbà tí èèyàn wo sùnsùnsùn tó lóhun tèmi ni success ẹ rí wípé success rẹ̀ yẹn ló kó gbogbo wa wábí. mélòó lọ́jọ́ orí alájà mi tó dé ohun kọ̀kọ́já kọ̀kọ́já ọmọ tí ìyá mi lè fi ṣọ́gbá pé wò sọ̀dẹ̀ mi kódà kọ̀kọ́já ọmọ tí ń ta gálà nínú go olúwa wa tẹ̀ra wọ̀ rẹ tó báyìí ọ̀tàn tó báyìí ọ̀ ti mọ̀ wípé ntọ́ yìí ọ̀tọ́ ọmọ ìṣe lójoojúmọ́ lọ pẹ́. ìzámà àròdàláwà amúránfà ìnàmá. ìzámà àròdàláwà amúránfà ìnàmá. alájà wa mistura adéròmù ìràwọ̀ náà tàn púpọ̀ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń lò ta lọ́wọ́ tẹ́ ẹ jó lórin wọn gbọ́n tí ń wí alájà arúgá gawad ẹ jókòó lẹ ẹ jókòó. àròdà lọ́hùn amúra òfà ìnàmà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jó lórí tẹ́ ń lò gbà lọ́wọ́ gbogbo yín níràwọ̀ ìkankan ò sínú yín tí kì í ṣe ràwọ̀ àmọ́ ẹ lọ mọ̀ wípé béèyàn jẹ́ àfa tí ń lò ta béèyàn jó lórin tí ń lò ta béèyàn jó níwáàsí tí ń lò ta àárín lọ wà o ò sí níwájú o ò sí lẹ́yìn àwọn kan jù ọ lọ àwọn kan ò tó ọ ìwà àtàwọn kan jọ wà lẹ́gbẹ̀ẹ́. ìdá máa àròdà wọ́ọ̀hún amúrọ̀ fàyè nàmá. ọdọọdún lọ́lọ́run sì máa mú olórin jáde bẹ́ẹ̀ tí wọ́n ọdọọdún lọ́lọ́run múra wọ̀ jáde nínú olórin Islam lásìkò kan ọmọ mi kan fẹ́ ṣèyàwó ó wà ní pẹ̀lú ògùn Ọlọ́run olórin báyìí lòun ó pè Epsilon nígbà tó fi mú déètì ìyàwó ayé ò fi bẹ́ẹ̀ gbólórí wọn mọ́ nígbà tó wá máa ń fi wá mo wá rórúkọ olórin mi bẹ mo ní kílódé òpè tí ì nìmọ́ ni ó ní a ṣéwù tẹ́ ẹ bá gbọ́ orin ẹni yìí ń kọ mo ní ṣòwò ló tún fẹ́ pè báyìí bọ́lọ̀ ti ń ṣe nìyẹn alimukitu ni yóò máa múràwọ̀ jáde lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún ẹni tí bá ń yí ẹ lọ́wọ́ yóò mọ̀ wípé ọlọ́run tún lè mẹ́lòmíì jáde náà lẹ́yìn àwọn kọ́nu. làwọn kún kọ́hún látàwọn fàyẹkùnú. ẹlẹ́ẹ̀kejì dákun alájà wa mi súra ẹ máa dúpẹ́ lójoojúmọ́ èyí tó làwọn ṣe fún alájà mi súra yìí ọpẹ́ ni gbogbo wa yìí la wá jókòó la wá bá wọn dà kọ́lọ́hún kọ́ dákun kọlọ́n kọ́ dákun kọ́ jọ alájà wa mistura adéròmù kọlọ́n mọ́ kọlọ́n mọ́ jẹ́ okú ní ìsìn. amiina. abiyamọ tòótọ́ kọ́ bá mi ṣe àmì kó dàgbà sókè dáadáa. amiina. kọlọ́n mọ́ jẹ́ okú ní ìsìn. amiina. kọlọ́n mọ́ jẹ́ okú ní ìsìn. amiina. gbogbo ntí ma ń wọlé tọ̀yàn tí ma ń mẹ́mí èèyàn kú o kọlọ́n dákun má jẹ́ wọlé tàlájà mistura. amiina. gbogbo ẹni bá gbà bẹ́ẹ̀ bá ń ṣe àmì náà kọ́ pariwo dáadáa. amiina kò sẹ́ni tọ́lọ́hún ò pèlè yàn nínú gbogbo wa ta dúró yìí ẹ dúró dáadáa láyà gbogbo ntẹ́yàn bá ti rí tó bá ti jẹ́ ń tó wọlé tọ̀ ọ́ lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ọba ti na sùúrù èèyàn lè tẹ́ sùúrù ló lè jẹ́ kéèyàn gbádùn ayé alájà mistura báwọn kan ọba ṣe sùúrù fún ọ bó ti dó ìní sí wọn mọ̀ ṣe lọ́run lára rẹ̀ sùúrù ni ó jẹ́ kí kálukú lè rọ́nà lọ sùúrù bẹ́ẹ̀yàn bá ti ní sùúrù yóò rí tiẹ̀ ṣe nú ayé àdúrà méjì ní ṣe bí máyì ti ṣe méjèèjì tán tọ̀ ó ti dá mi lójú pé gbogbo àwa tá a jókòó lẹ́yìn náà láti mú oríire tiwa lọ́lé tọrọ ń tó ń wọ tọrọ ń tọ fẹ́ wọlé alájà wa mistura tẹmínísọ sex tí gbogbo wa wá pé tì lẹ́nìí ọlọ́run dákun jọ gbogbo ntọ́ jáde lára tèmi náà ṣe wọ́n lápẹ́sìn ọmọ wọ́n lè pé ti baba kí wọ́n mọ̀ pé tọmọ ayé ilé ń burú nù tí wọ́n bá kí baba kú iṣẹ́ tí wọ́n bá kí ọmọ rẹ̀ kú oríire bàbá ọ̀ráyé wà àfi kí wọ́n kí baba kí wọ́n kí ọmọ gbogbo ẹni tí ń lò táwọn lè mọ̀ kí ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ ló bẹ lóhùn bí ọlọ́run bí wọ́n ti ń kí mi tí mò ń bọ̀ táyé ń hó yìí jẹ́ wọ́n ń hó lọ́mọ mi lórí bẹ́ẹ̀ tó bá wọ ní òfun ọbọ̀ máa wọn kò ní fún àmọ́ bọ́ bá bẹ̀ yóò fún ṣó ti dàníyàn á wí dáadáa lẹ́ẹ̀mẹ́fà léra wọn aláàyè ó pé méje ẹni tó dúró tiọ́ tí ọba lè yanu wí tiẹ̀ mọ́ tiẹ̀ lẹ́ẹ̀mẹ́fà bẹ́ẹ̀ bisimilá ká sọ pé Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah. olúwa tí ẹni ṣe bólúwa tẹ. nábì nípa mi. fẹ́rú ájíwá sí ọsẹ mo dúpẹ́ àṣẹ bó ti wá. ẹ dákun ẹ bá ń gbọ́lọ̀ ń tóbi jọ̀mọ́ ẹ bá ń gbọ́lọ̀ ń tóbi dáadáa o èèyàn mi lè yóò gbé kínní ilé lọ́wọ́ ní a máa rí n tí ò ṣe àmọ́ ìyá wa tá a gbé ilé lọ́wọ́ yìí wọ́n ṣe dà wọ́n sì kọ́ dà á ah, màmá ọjọ́ yín ọlọ́run ọjọ́ dalẹ̀ ẹ sàmì fún màmá ìgbẹ̀yìn ramadana àzẹ̀rúdọ̀mọ́ bá a ṣe ń gbàwẹ̀ pẹ̀lú ìpayà àti ìbẹ̀rù ọlọ́run ọba táwẹ̀ bá parí ká tún má lọ bẹ̀rù ọlọ́run ọba tọ́rọ́ di mẹ́ni ó di méjì ìyàwó aṣẹ́mu lọ bí àwọn ẹ̀ ń tẹ̀lé ọlọ́run ọba níbi tó ń lọ. mú rí gbogbo ìwà ìbàjẹ́ tẹ́gbẹ́ jù sílẹ̀ tẹ̀tí wọ́ọ̀kì ilé. táwọn ẹ̀bà parí ká tún máa lò bẹ̀rù ọlọ́run ọba. àlọ́ di mi ní òdì méjì ìyàwó ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o báṣámúlò bí àwọn ń tẹ̀lé ọlọ́run ọba níbi tó ń lọ. gbogbo san mọ̀rì tó ń bẹ níkàlẹ̀ gbogbo yín pátápátá là ń kí. bámi ọláìdè ṣéwò mi jẹ̀lílì mi àlè yusra. bámi àyìnlá ìyọ̀nà ọlọ́run tèmi kó má bá yín gbé láyé bó bá wọ̀ lámú ọmọ mi láìdé ṣéwù ọjà tó fi ń pọn mi èèyàn lọ́lọ́ọ̀lọ́hún kò ní tú láéláé ìyànà lọ́hún tèmi kó má bẹ́ẹ̀ gbé láé gbogbo ẹni wá sọ pé tó sọ pé tìmí súra báwọn ìbínú ọlọ́lá ìbínú ọlọ́hún ló ń kọ́ lẹ́tà sí yẹn láyé àlìhúlọ́mọ́wọ́rẹ́ ọ̀sátúlá àmì ìyá láti làwa ń jẹ. Màmí ajá Fátímọ̀ mi ìpa ẹ. Ẹ kú àdúró tì mí ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́. Ìyọ̀nà lọ́run tèmi kó má bá ìgbé láyé bó bá wọ̀ lámú ọmọ mi. Ẹ̀yin ìṣòro alálùfáà ọ̀gbà tọkọtọ ni mo kí ajá kàfílà mi ẹ ṣeun ìjọba lọ́hùn tèmi kó má bá ìgbé láyé bó bá wọ̀ ọmọ mi. ajá kábílá tí ìwé ni rèmà ní káfílà lọ́dọ̀ mi hàn sọlá tí mi amọ̀dárò fààyè ẹni rẹ̀ ní káfílà lọ́dọ̀ mi. ayé ẹ má pa káfílà o ẹ má nà káfílà o ẹ má ṣe sọ̀rọ̀ káfílà láàyè dáa ẹ má bá rẹ̀ ní káfílà lọ́dọ̀ mi alájì kamali mi àṣàbá ọmọ kìyìn bámi ìrọ̀rùn alájì lókùmọ̀nù mi alájì yálì túndé ọmọ ìyá jẹ ọkọ tinú kẹrọdì àtúnmí àyíǹde adé ọmọ ìgbéga tó dolóògbé ló ń jọ sí máa fòyà ọlátúndé máa bẹ̀rù ọba tó ní ẹ̀ ń yẹn kò ní fi ẹ̀ nígbà kan àyìndé júwọ́ bí ó gbéyàn rí rẹ̀ kémi náà yan tèmi orí tó ń lò yíyàtọ̀ ọmọtúndé mi yàlì o ṣùgbọ́n ká má sàsọ́dùn wọn kò sí bí a ti yọrí ọ̀tọ̀ ọlọ́run ló yọrí ẹ̀dá kádàrá òpapọ̀ ni tó bá ṣe pa òtún padà wá irú làwálì ni ó ṣe mí kọ́ba ẹlẹ́mìí má yìí mú un tó rà ń gbádùn làwálì gan ikú tí ó pa láyìndé o kó máa mú wọn ẹ lọ àrùn tí ó ṣe ọmọ àgbèkẹ́ òkò máa bá ọ̀tá ẹ̀ yìí bẹ́yàn bínú aláyìndé ó fẹ́ forí ẹ̀rẹ́ òní ilé tọ́lọ́hún kọ́ kò lè wọ ọmọtúndé òní ṣubú ó yá mo sọ pé ẹ bá ń kí àyìndé ẹ bá ń kí àyìndé bàbá. ẹ bá ń kí àyìndé ẹ bá ń kí àyìndé bàbá mọ́mí ìyá lọ́jẹ́ akílẹ̀ ìjò mórí tádọ̀ olólùfẹ́ mi àmọ̀já dé mí súra kọrin kọrin ìyọ̀nà ọlọ́run tèmi kó má bá ìgbé láyé màmá alájẹ ọlọ́mọdá alájí wá sí ìyùmí ẹ má gbèsè lọ kọ̀ọ̀kan àkọ́kọ́ Ramadan náà ìkẹyìn ìgẹ̀ni ájí wá sí ọlọ́run tó yìn àárín Ramadan náà àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àzẹ̀rù dọmọ. àkọ́kọ́ Ramadan ìgbẹ̀yìn ìgbẹ̀yìn. ìkẹ́jẹ̀ ni ọ́. Ramadan àforíjì. àforíjì ni ọ́. Ramadan àzẹ̀rù dọmọ. èrò bá mi kíyà àbúrò mi ẹ bá mi kíyà àbúrò mi àbúrò mo níyan lóhùn bẹ́ẹ̀ bí tàtijọ́ àwa làwọn sì ń lọ́hùn bí ìta àtijọ́ kí ló dé ọlọ́run bẹ́ẹ̀ bí ìta àtijọ́ àwa làwọn sì ń lọ́hùn bí ìta àtijọ́. àbúrò pọ̀ ní bẹ́ẹ̀ni ìkọ́ bá ń bu ẹ má má dáhùn mútọ́ irú ìwọ ṣàmàdú pàpà láhùn sátì ìkó wọn lọ. àbúrò àwọn kọ́ ni wọ́n pín ọlọ́run láwa là ń pín àṣetẹnìkan kó bá pẹ́ lójú tèèyàn kan kó lè máa ṣe ṣàṣà fún anú ọlọ́wọ́n bá ojú pákéjì wọn lọ bẹ́ẹ̀ni nǹkan bá ń bu ẹ má má dáhùn àbúrò àgbájá ìwọ ṣàmàdún kó kó má ẹ bá ń kí àlàbí yọ. akọ̀bọ̀ bùrẹ́ṣì ni ó ń sọ mi àmọ̀ kí á dé àtọ̀bọ́dì rashidi bá ń ṣe ìtọ́jú adébọ́lá abdulrasheed mi ọkọ̀ títí àlàyé ọba mi rà bóyá ẹ bá ń kí alábí ẹ bá ń kí alábí bàbá ajíwá sí o àwọn tẹlẹ níyàn ibrahim ni bàbá tèmi ọmọ kẹmí sùúrà kọrin kọrin ajíwá sí o ògúnláyé ajíwáṣíù ajíwáṣíù yìí mò ń gbádùn ẹ ìwà ìrẹ̀lẹ̀ tó wù táyé fún ẹlẹ àìníkẹrẹta tó wù táyé fi ń gbà tiẹ̀ ìláyé ọlọ́run kó má ṣe yìyẹ lọ́kàn padà ọ̀rọ̀ ẹ tó ti ládùn ọ̀rọ̀ ẹ tó ti lóyún o ìgbẹ̀yìn ẹ adùn joyin lọ ajíwáṣíù yìí mò ń gbádùn ẹ. Ọlájà máì tí ì lọ Ọláìdé Ìṣẹ́wò máì tí ì lọ oyè aláwọ̀ eléyìí èèyàn wa ni. ẹ gbọ́ tí mo wí bẹ́ẹ̀ ó kù ìṣẹ́jú kan mi torí ọlọ́run ọba mi àfọlábí. àní mo rìn sí dùn náà ó bára àmàyà yájà ó sànà fúlàní bàbá mọ̀ óyá óyá óyá omi dùnà ẹ̀ bàrà á. ṣé ọmọ bàbá mi ń dá sàlátì mtn mo ní àwọn ọ̀tá wọn pété pèrò. àfọlábí ó bàbá aláwọn ọ̀tá wọn pété pèrò wọ́n fi májèlé sínú oúnjẹ MTN fún gauza namolana bara amaya oyan bara amade bẹ o si oya oya oya o ẹ ṣé mo dúpẹ́ wọn náà mi lò àgbàna oníwọ̀n náà wò yín lọ́la mọ́lá nàṣàlá Ibrahim ó yá bá wí bẹ́ẹ̀ bá wí pé sheikh barahama gáàsù zamani bá a náwó sí sheikh ibrahim bá a náwó sí báyìí dákun torí ànábì bá a pariwo ẹni tó bá tó bá tiẹ̀ mọ́ ó yá sheikh barahama gáàsù zamani maulana barahama kaula ó yá ó yá pé barahama kaula rúkà ó yá pé láà. ìlàhù àlá. ó yá kó màá lọ bẹ́ẹ̀ ṣáda tún ma àìkàn ṣe wù àní ṣáda tún di àìkàn ṣe wù. Ah, na you be my great mentor you came in wọ́n ní ni mo ní pé a lè máa mọ dàwáwù o ṣùgbọ́n a ní bàrà àmọ́ o a lè máa mọ sírù a lè máa lówó lọ́wọ́ o bàbá mà ní ká fọkàn balẹ̀ o. bàbá mà ní ilé ń bọ̀ wá o ẹ bá ń pè níyàn ṣe. bàbá mà ní ìyàn ṣe. kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ó yá pé mo ní bisikiri bá ti ń ro kíkọ́ sí ìdáwó tẹ̀lé ó tẹ̀lé alábìdíkiri láì tẹ́tí máa iná lẹ́kọ̀ọ́ló lẹ́kọ̀ọ́ló láti nàìjà délù jẹ́dà ibẹ̀ láti gbàṣọ ara mi wọ̀ àwọn mọ́tò ó dìlú mẹ́ka agbẹ́rù sílẹ̀ láti ta wá epsilon oore ń bẹ ní mẹ́ka o òkè ń bẹ ní mẹ́ka o òkè àràfà òkè tóóró ẹ̀ ẹ ẹ má jẹ́ kó di ìjà olóríire yapa sí mẹ́ka o pẹ̀láṣọ ara mi ta fi ń ṣe síkèrè ẹni bá sọ kò fẹ́ yẹ ní mẹ́ka ó máa rí já àwọn àrọ̀ bíyà ìròyìn yóò dẹ́ tá a bá o ẹni bá dé mẹ́nu. Jordan ìlú Mẹ́kà ni mo wà o Medina ni mo rè o ìlú Mẹ́kà ni mo wà o Medina ni mo àníṣe fẹ́ wá ń délé fẹ́ ò bá mi lé ìlú mẹ́ka sàlámù alẹ́kùn fáwọn ọmọ máa dùn ẹ dákun ẹ bá mi kí jáàdùn kòsítàṣọ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti dé tán ó tún dà láàjì eh, èrò tó ń rè Kwara ẹ bá mi kí Ṣéhù Sàlámì eh, èèyàn Ṣéhù Làwálì àwọn ti lọ sí Mẹ́kà wọ́n bọ̀ wọ́n dẹ̀ tún kórè wálé eh, wọ́n lájà mábòrò rán wasayan mọ́kè fúra wasaban mọ́ṣe kóra wà ti yára tá a máa jó lọ bẹ́ẹ̀ mo wá sọ wípé mo ní nílùú mẹ́ka yìí o àwọn ọmọ ọmú mi ní sẹ́ńgọ́ iṣẹ́ la lọ ń ṣe nífẹ̀ẹ́ kí n máa yìí jẹ̀wúlé délẹ̀ àṣàṣà fámọ́rò wà amómi sẹ́mi sẹ́mi aṣọ kò fàṣẹ tání ẹ̀ńbí dọ́là bá ti tán máa bínú kórìíyá lè jáde kọ́ fún mi ní dàbí dùn ìyẹn èso mọ́ọ́kà a ní ẹ̀yin kọ́lẹ̀ máa sọ fún wa pé Medina ti di town hmm, nínú mosque abojú. ẹ̀yìn ẹ̀yìn sẹ́ni Kamilu kọ̀ǹpó ti dé o ẹja mọ̀ nǹkan ṣe o Kamilu Kamilu sọ́ọ̀mọ èjì mi ni kọ̀ǹpó ẹlẹ́kọ̀ọ́ jẹ́ ní kọ̀ǹpó. kọ̀ǹpó ó yá máa stage Kamilu kọ̀ǹpó. kí ni ń ṣe kọ̀m̀bó kamilu ọ̀yà ẹ̀gùn stage ẹ̀gùn stage báyìí ẹ̀ ó yá kamilu gùn stage kamilu ṣe ọmọ yéjì mi ni ṣó ṣúọ̀ fún ẹ ni kamilu ṣé o mọ èjì mi ni ok ṣoṣù ọ̀fun ẹ ó yá ó yá. sọlú aláǹdàbí lè kẹrin sallallahu alayhi wasallam. sallam. ala Nabi النبي المصطفى صلى الله عليه وسلم títí láyé lèmi ó máa dúpẹ́ nígbàkúgbà lọ̀pẹ̀yẹmí fọba olúwa tó dá wa láyọ̀ alihamdulilayi ọ̀pẹ̀yẹmí. صل على محمد اللهم يا ربي وزيد زادتي خليلا يا وجاب المعصوب واسلا ولا تبقي عني في متحولا فأكرموا به مجنا تحرى موسلا أكو عباد الله بالمجد والأولى نبي الله على الجنان مبوى صلي على محمد اللهم يا ربي ọmọ àlè ni onífẹ̀ẹ́ Muhammad kó mọ sọ̀rọ̀ ẹni bá nífẹ̀ẹ́ ànábì kò dìde dúró torí òun ni ó ṣe kẹ́ tí ó ṣe kẹ́ wa lọ́jọ́ tá a bá kú tán alakulifani o bí a ń faradà dínà kọ wímọ̀ o. fàkàdísáàsà ìǹsàl kálíkì tura wáyé nà o àyídìnà sọ́ra àǹfìlì hàlìkìtà hàlámùhánà o. Sàmàndà lámú yóò ń zá o, àlàó ayé ń zá o, sọ́lé àlàámú àmà. Allahumma ya Rabbi mo ní ẹni bá nífẹ̀ẹ́ Muhammad kó dìde lẹ́ẹ̀kan sísọ́lé Allah Muhammad ẹni bá nífẹ̀ẹ́ Muhammad kó wá náwó. èmi ò gbowó lọ́wọ́ yín torí nǹkan kan torí ẹlẹ́bùn ayé torí Muhammad mo ṣe fẹ́ gbowó sọ́lé Allah Muhammad olórí rẹ̀ kó wá náwó mi súra lọ́jọ́ tòní sọ́lé Allah Muhammad ńdá náà ẹ wá náwó tèmi ní sọ́sẹ̀ ìsọ́lé aláàmọ́ àmà aláhùnmọ̀ yàrá bẹ́ẹ̀ fàṣẹ ìhìndí sáádà tì í. mo sọ ní Ṣàgámù níjàrún níbi tí mo ti ṣe wáàsí pẹ̀lú bàbá ń Bariga àwọn kan wá ṣerú láyé ni wọ́n ní sìn wọ́n àwọn kan wọ́n mọ̀ sin àwọn tí wọ́n fi kú àtàrọ́ ọmọdé ọmọ wọn ni. wọ́n á fọwọ́ gbá orí ẹ̀ mú pé nínú ẹni tí wọ́n ó mọ̀ sìn táyé ó fi parẹ́ ni kọ́lọ̀ ń jẹ́ kí n wà sọ pé kọ́lọ̀ ń mọ̀ jẹ́ kí n wà nínú ẹni tí ó mọ̀ sẹ́rú láyé tó bá mọ yàdúrà yẹn àwọn kan tó yin ọlọ́mọdé yìí ọlọ́run ló pè wọ́n dá sọ̀rọ̀ àwọn kan wà ń bí lónìí ìrànná wọn ò ní pè kọrin mọ̀ mo kàn lè kí n ṣe àdékèrè ẹ má lùlù ẹrú o. ẹrú ọlọ́run náà ni ẹja jẹ́ bí jẹ́rú owó kò lè rówó ní ọlọ́mọdá bẹ́nìyàn jẹ́ ọba kò lè rọ́ba jẹ́ fáwọn ẹrú ọlọ́run ẹrú ọlọ́run náà ni ẹja jẹ́ àkàǹkù lé àwọn a sọ di a ò lè bá òun gbé ká má dọ̀ta òun bọ̀mù tí ó rí lu wọn máa ń jó ẹ̀yin ẹ má bá wí kó yá wèrè bẹ́ẹ̀nbẹ́ẹ́nú ẹ̀ ló lù fún eléyìí mo fi ń tọrọ àlùbáríkà fún mistura àmọ̀kẹ́ àlùbáríkà ò ní wọ̀kùn ọjọ́ náà rèé bí àná àpúrọ́ ni ọlọ́run wá sọ́dọ̀ òótọ́ máa dúpẹ́ lọ́wọ́ tọ́rọ méjèèjì ò fi ẹ́ lẹ̀ ìwọ náà máa fi wọ́n lẹ̀ o wàá tí ì rí nǹkan kan o Amẹ́ríkà láìpẹ́ London láìpẹ́ Germany Europe láìpẹ́ wájà bá tí ọlọ́mọṣẹ́ bá ṣe bẹ́ẹ̀ ọlànà Muhammad ọlákàwé Sheriff ọláyà àti bàbá tó tara wọn jáde nítorí pé ọmọ àlùbáríkà ni bó ti ṣe pé jẹ́ ó dá wà tó tí ọlọ́run lò mí àti Abdulgani fún ọlọ́run ni o kì í ṣe ọgbọ́n kì í ṣe àwa ibikíbi tó bá ti pàdé mi lóde atúnlọ́gbọ̀n microphone alóhùn fẹ́ bá mi gbé ni alùbáríkà ni nbẹ̀ làwọn kọ́ dẹ̀ ti sọ pé àjẹ́ nǹkan kan ìwọ nìyẹn ọlọ́run nìyẹn sára rere mo gbóṣù bá fún ọ ìlà yìí mo yíka ọ̀tún mo yíka òsì fọ́ba mi àdìmúlà ọba ńlá abibo òjì kọrin ọba tó lágbára lórí ẹ̀ tó lágbára lójú ara wọn ọba ọba a ọba o ọba ọ̀hún ọba àó ìlàyí ọba tó gbọ̀ngbọ̀n arabaraba bẹ́ẹ̀ wù ọba mi kọ̀kọ̀ ọba mi bàbá àrí ìró àlá alálẹ̀dẹ̀ ọ̀run àdìgún sánmọ̀ aláṣẹ ìdáyé agbókọjá ogbó akẹ́mọ̀ bí ojú àpèké àṣàkẹ́ ọba ńlá ayé awífúnni káwí fọ̀rọ̀ sọ́mọ létè àṣenibó ti fẹ́ ajímọ̀jẹ̀bí ìṣe apàṣẹ rọrùn olóòní àtàná oníjẹta ìjẹrin ọba lẹ́yìn yamẹ̀yìn paríparí ọlá òmìnira ọ̀rọ̀ olùfinimọ̀nà òjìlógoṣogo aríranjúranlọ ọba ìgbà ọba ọjọ́ ọba ìṣẹ́jú ọba wákàtí ọba gbangba ọba gbangba ọba mi àgbàlagbà tí í ṣàyà gbangba iná ní àná lọ́hùn láìlà ìlà àná fàbùdù ní wàkímì sọ́láàtà ìwọ táwẹ̀ ò bá gbò ó yà dé orí ẹsẹ̀ kájọ ṣe síkìrì Allah Allah Allah Allah nínú ẹ̀ bá dùn gbọ́lọ́hún tó di ó yà tètè kan sára sọ lọ́hùn mi sọ pé mo dúpẹ́ ó ṣe ó ṣe ó ṣe ó ṣe mo dúpẹ́ ó ṣe bọ́lá ṣe gbọ́rọ̀ mi gbà mo dúpẹ́ ò ṣe mo dúpẹ́ aládùúgbẹ́ ní ìnáwó owó mọ̀dàmọ̀ síra ó yá tún sọ pé kò tún padà mọ́ kó tún padà mọ́ ìbànújẹ́ mi tó rajò kò tún padà kò tún padà mọ́ o ìbànújẹ́ mi tó rajò kò tún àdùkẹ́ bámi gbẹ́rù mi dórí má jẹ́ kí tèmi yé gbé ọ̀lẹ ọ̀lẹ lèmi èmi èmi lọ̀lẹ ìwọ̀là lágbára torí mi ò lẹ́nìkan tó tún lè bá mi ṣe tètè dá mi lóhùn kojú máa tì mí ọlọ́mọdé kó tún padà mọ́ o ajá mẹ́jì yẹsẹ̀. ó wàá gbà tuntun tó tún bẹ níta máa wí pé ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣeun tí mo ní o ṣe ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣeun tí mo ní o ṣe tó bá gọ̀ tó ṣe fún mi ta ni mo fẹ́ lọ sábà tó bá gọ̀ tó ṣe fún mi ta ni mo fẹ́ lọ. orí mi lọlẹ̀ ń wọlé nìkan ṣe bá mi ṣe ọlọ́run. orí mi lọlẹ̀ ń wọlé nìkan ṣe bá mi ṣe ọlọ́run. ọlọ́jọ́kù ìbànújẹ́ yáa gbẹ̀rù ẹ̀. ìbànújẹ́ yáa gbẹ̀rù ẹ̀. mo tàka òṣì dànù o mo tàka òṣì dáínú ẹ jẹ́ ká jọ tàka òṣì ẹ lọ jókòó. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بابنا واقفنا قاف يا صادق إفاتنا فضيك في قوم الله وسمين وإنه بسم الله الرحمن الرحيم ما محمد إلا رسول قد قلت من قبله الرسل أفإن مات قتل قلبتم على قابكم وما يقلب على كبه ولا يدر ولا شيئا وبيجزي الله شاكرين ما كان محمد عباد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليم يا أيها الذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد كفران عنهم سيئاته وأصلح باله أياما كلما نودي هجابا وما بجلاله يجي صحابا وكلم في الدجا موسى بلطف كلاما ثم اليوم الخطابا wàyàmà rọ̀dà yusuf abàdàbùdì wàkànà àbúhù wàkànà fàdà ẹ̀yà tàìbù ti àbá wàyàmà ni kọ̀sọ́ màdáwà stọ̀fáhùn wàtà wùrmísà látàwà lìkìtàbà. وقربه وسمعه حبيبا واتق لشفاته القبا لك الفضل المبين على خطأ من أتى به فتا تزوابا من أتى به فتا تزوابا أعوذ بالله من الشيطان الرجيم الله بسم الله الرحمن الرحيم الله الحمد لله الذي ليس لأوليته ابتداء الله أكبر ولا لآخريته انقداء الله أكبر سبحان من تعزز بالنور الله أكبر الله وتعالى بالكبرياء الله أكبر وقهر عباده بالموت الله أكبر gbogbo ẹni tó bá ọlá kan àbí kejì dókè nínú ẹni ó wà ń jòkó yìí àfi Muhammad fi kí yín. sallallahu wasallam. òde olórin láwà èmi náà sì ní lastubisa irin àkìkí yin walakin ahayanan atasha ara. la ilaha illallah. la yakilu dalik illa al arifun. Allah. ìtí wọ́n ń pè ní. agbo tá yi wà yìí agbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ni nínú iṣẹ́ tí alájà wa mistura tó ṣe tí ọlọ́run fi kó gbogbo jàmá yìí jọ fún wa ń bí ilé ní iṣẹ́ náà kí náà ń pè iná iṣẹ́ kí ni tó bá jẹ́ pé sí orin ni ẹjẹ́ àforin kí ọlọ́run wò èmi a máa ní ìjìnjì ọlọ́run mo kọ́kọ́ kí ọba tó ń gbọ́ bàdépò mo kọrin kí. mo wá rí fọ́bà téèyàn ń kọjú kí tá à ń náwó méjì sókè tá a fi ń kí ti dúró ti kúnlẹ̀ mi máa fi kí máa tún forí balẹ̀ máa kí torí pé ṣe ọwọ́ ẹ̀fà kíkí òṣùbà mi fọ́bà olórí kì táwọn ayé ń kì láwọn orí kì tó fara mọ́ kákì ṣùgbọ́n anákàrọ̀ bílẹ̀ ha kì tàbá arákàmọ́ lálẹ́ àkálíkì àwọn ojúbìrán bìlì fàlàkì mi ṣáàrì ìkúlẹ̀ kálíkì mo ṣe tó tọ́ lọ́hùn la fi ń kí ọba tó tóbi tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run ó tó kí àkíbáwá lọ́hùn ni mo ń kí ń gòdè aláṣẹ́ríkì mo ń ṣẹ̀mí ọlọ́run mo dúró tì olóòtú ayé olùfaratì aláṣepé iṣẹ́ you are mighty àjagun ṣẹ́gun tí kì í ṣeun tì. Adani tóní tí kì í panitì àdìgún àrò ọba sáàtì ọba tó lákàtà tó tún lákìtì ẹ má ro kúrò ọba tó kùtì ẹ̀dá ló ń gbọ́ ọlọ́run mi gbòtì àṣọ ló ń sọ orúkọ rẹ̀ sátì sẹ́kúndẹ̀rín mo kí olùdúró tì fẹ̀yìntì fẹ̀yìntì ṣebí wọn mo fẹ̀yìntì làǹtì làǹtì mo bá gbòòrè làǹtì láyé mi bá ń dá aláìlú jìbìtì tọ́lọ́ba tó ń dẹ̀ni láyé mo fẹ̀yìn tì ọ̀tá tó fẹ́ láyé lójú àtì èmi á máa gbádùn lọ títí mo lọ́lọ́run tí kì í dójú ti àwọn tó bá mọ̀ ọ́ lólùfẹ̀yìntì àfihàn ni a fi kí ọba tí ń yé ọlọ́run. ayọ̀nbó ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. insanun alamiyun. èèyàn gbogbo ayé ẹ mọ̀ ṣeun. naam. lánùsọ̀lì àlàmọ́ àmà. ọláìdé ṣéèkù ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé bàbá alájà wa mistura oyayi. akọ́dísọ̀lá àlẹ́ wàkẹ́yìfà wàkẹ́yìfà. ẹ dákun tí àìsàn tí ń ṣàìsàn tí ò bá máa ṣèyàn wọn à ní dákọ Muhammad létí ẹ̀ka rẹ̀ ó mọ̀ sùn gàlígàlí. wà á kẹ́yìn fa wà á kẹ́yìn fa. ọ̀gá àwọn ọ̀gá aṣáájú àwọn aṣáájú. wà á kẹ́yìn fa wà á olóòní àtàná ẹni ó tún ní ọ̀la mọ́. kẹ́yìn wà á ẹni ọlọ́run lẹ́ni tó wá ayé lẹ́ni tí ò ní ìyá àti bàbá láyé ó wá gbé ayé pẹ̀lú àìní ìyá àti bàbá rẹ̀ gbogbo ẹni tó níyà àti babaláyé wọ́n ń fàyè tó ayé Muhammad lẹ́yìn ni. wákẹ́ ìfà lánùsọ̀lì àlàmọ́. alẹ́ Muhammad tá à ń sọ yìí káńpẹ́ ti ká fi yàn hàn yàn ipe ẹ wá wo ẹni tá à ń yìn o ẹ wá wo ẹni tá à ń pè o ẹ wá wo ẹni tá à ń kí o ẹ wá wo ẹni tí gbogbo èèyàn fẹ́ràn yìí o fọ́tò rẹ̀ ni o wọn àbí fọ́tò ẹ̀yọ kan nípa ànábì Muhammad nùsọ̀lì àlàmọ́mọ́. ẹ wá jágbe látòrí ọ̀gá owó tí ń bẹ nàìjíríà ẹni wọ́n yà sára ẹ̀ kò ní iyì kó tó ti là ta àtànẹ́bù Muhammad. nùsọ̀lì àlàmọ́mọ́. kí ló fẹ́ máa ṣẹ̀dá kan tí ó wàá ní wọ́n dákọ̀ ànẹ́bì òun ò ní lè káwọ́ méjèèjì sókè fún. wà á kẹ́ Muhammad mani. nùsọ̀lì الأم أم أيوة وانا محمد فإن الله قد صلى عليه ẹni tí ọlọ́run gangan nínú ọlẹ́ ẹ̀ tí anabi Muhammad tó lọ sí ìsirahù lọ́dọ̀ àwọn àfáà àti ń dàápọ̀ ọ̀tọ̀ ní ìsirahù ọ̀tọ̀ ní mihiraju ṣùgbọ́n ṣe mọ̀ wípé olóko àfáà ti pọ̀jà àfáà lọ. ìwà ń jẹ́ kẹ́ni tí ọlọ́run ò pè kó náà máa pe rẹ̀ sí pè ẹni ọlọ́run ò bá sì tó bá pe rẹ̀ onítọ̀hún ó padà bá rẹ̀ lẹ́ni táyé ò ní fẹ́ gbọ́ mọ́. nígbà tí anabi lọ sí mihraj isra'u Allahu alayhi wa sallam bá anabi dé sánmà kínní sánmà kejì sánmà kẹta sánmà kẹrin sánmà karùn-ún ìkẹfà tó keje. nígbà wá délẹ̀ keje jìbìrìlù ni mọ́ ìdù èmi àtọba tó la yóò ju bí lọ bí n bá kọjá bí ọlọ́run ó kọ̀ mí yóò kọsẹ̀ mi. alákùnrin jẹ́ jìbìrìlù ní òun ò gbọ́dọ̀ kọjá àyè yìí anábì wá níbò láti rìn báyìí nísìn ibi tá a wà yìí ṣé ẹ̀ka alẹ́ ni wọ́n ń kí wọ́n ní. láàyè tá a wà yìí ṣé ẹ̀ka àsán ni wọ́n ń kí wọ́n ni níbi tá a wà yìí ẹkú jòkó ni wọ́n ń kí wọ́n ni ṣé láàyè tá a wà yìí ṣé ẹkú iṣẹ́ ni wọ́n ń kí wọ́n ni ṣé níbi tá a wà yìí ṣé ẹkú gíga tẹ ga ni wọ́n ń kí wọ́n ni àbí ẹkú sísùn tẹ sùn kalẹ̀ ṣé níbi tá a wà yìí ẹkú ọgbọ́n ni wọ́n ń kí wọ́n ni àbí ẹkú àgọ̀ ṣé níbi tá a wà yìí ẹkú iṣẹ́ ni àbí ẹkú àìṣe. anábì wa Muhammad ó wá ronú pé kíkí wo ni n bá fi kí ọlọ́run anábì kìnínní náà bá sọ sọ́kàn anábì pé máa sọ ata lila aza gbogbo ẹni tó bá ń mi wí bí mo ti ń wí ó bímọ láyé ọmọ ọ̀hún ò wá ní jọmọ lásán ògo lọ́lọ́run ó ṣe wọn afẹ́ni tí èbá kírun níbí nìkan ni òní mọ tí mò ń wí yẹn. àtọ́ yìí bá a tù sọ́lá wa a tù lillahi. anábì muhammad wa wí kẹ́lìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbé àtàhìyàtù lillahi gbogbo ohun tí ń jẹ́ kíkí kíkí ìtọ̀dọ̀ àwa Yorùbá ikú la máa wá fúnra wa bẹ́ẹ̀ ti jòkó yẹn èmi ń kì í pé ẹ kú jòkó gbogbo ẹni tó wà ń bí bó bá wù yín ẹ kú sí jòkó bẹ́yìn náà bá fẹ́ dá mi lóhùn ẹ lè ní mo kú nàró ẹni bó bá wù mí kí n kú sí nàró àwẹ̀ là ń gbà yìí máa kíra wa á ní ẹ kú tẹ́nu afẹ́tọ́ ẹ tó kú sínú àwẹ̀ tí a bá tún escape tìyẹn bàbá ń lọlé ńgbà tá a bá délé á ní ẹ̀kú lé a tún wá kú bára lé àwọn náà ní ẹ̀kú àbọ̀ ẹ̀kú nígbà tẹ̀ ń bọ̀ gbogbo ọ̀nà làwa Yorùbá gbogbo ọ̀nà làwa Yorùbá gbà ń wá kú fúnra wa látara pàǹkì rẹ ni ẹyẹ tòní tó ṣe. ẹyẹ tòní tó ṣe. àwọn èèyàn ò wí ẹyẹ tòní tó ṣe. ẹyẹ tòní tó ṣe. kò ní jẹ́ òpin orí láyé rẹ. kò ní jẹ́ òpin orí láyé rẹ. òkè tó tún kù tó fẹ́ dé. òkè tó kù kù tó fẹ́ dé. alahaja mistura. alahaja mistura. ọlọ́run bá wa gbé ọ débẹ̀. ọlọ́run bá wa gbé ọ débẹ̀. ò ní jábọ́ lójú ọ̀tá. ò ní jábọ́ lójú ọ̀tá. omijé ìbànújẹ́ ò ní jábọ́ lójú rẹ. ọmọ àdùnnú lọ́kùnrin. ọmọ àdùnnú lóbìnrin. ọlọ́run ó fi ta ọlọ́run nínú ilé alhaji abdulkabir. ọlọ́run ọba tó fi ọdún òbí nínú yóò fọmọ ṣèdùnnú fún wọn náà ẹ sọ pé Allah ẹ yí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí pé Allah ẹ tún yí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí pé Allah kò má síbi tó o sí kò dẹ̀ séde tó o gbọ́ àsọ̀rọ̀ ẹni dire àìkú ló mú sọ́lá ọ̀rọ̀ tí ò ní bùkátà sábọ́ bá kú ẹ fi kún sálárì mi ẹ bá mi wẹ́nì kejì tòró pé ti dé kò kì í ṣerú rẹ ó kọjá ẹni àwọn dìtẹ̀ pé ẹ jẹ́ ayọ̀ ètò ìjọba tí òun lò lórí ààyè talẹ̀ tó lè sọ. So democracy ni autocracy ni republic ni monarchy ni communism ni dictatorship ni kò má sẹ́ni tó lè yé ya subahana rabbika rabbil izzati amma yasifun wasalaamu alal mursalin.